أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله دجاج إوكتا nínú wa ẹni tó ti kú lórí àwa tá a ṣẹ́kù òun náà ni sọlẹ́tul janaza àlàyé nípa sọlẹ́tul janaza yìí eléyìí ti ṣe wọ kẹta tọjọ tẹni tó ti kú lórí àwa tá a kù àlàyé yìí ó wáyé láti inú tíra tá a kọ lórí sọlẹ́tul janaza yìí alákọ̀ọ́kọ́ nínú òfin ọlọ́wọ́n bá wa ìdájọ́ ká ṣe sọ̀láàtì janaza sí òkú lára òun náà ní ọ̀ràn èèyàn ṣùgbọ́n ọ̀ràn èèyàn tó ṣe pé tí àwọn kan nínú àwọn mùsùlùmí bá ti ṣe kò sí ẹ̀ṣẹ̀ lórí àwọn yòókù eléyìí tá a mọ̀ sí fardu kìfáyà ṣùgbọ́n nígbà tí gbogbo mùsùlùmí lápapọ̀ tí wọ́n bá kọ̀ tí wọ́n kùnà láti ṣe sọ̀láàtì janaza sókò ọmọ ìyá wọn mùsùlùmí lára gbogbo wọn máa bọ́ sábẹ́ kan sẹ́lọ̀n nítorí pé àbí sallallahu alayhi wa alihi wa sallam ó máa ń pa láṣẹ ike kan ṣe sọ̀láàtù síyàn rárá ní ìgbà tí èèyàn bá ṣaláìsí pàápàá jùlọ ẹni tó kú yẹn wọ́n gbókù rẹ̀ wá kó lè bàjẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam ni ó ṣe sọ̀láàtù sí lára ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n bá pọ́nítọ̀hún ó fi gbèsè sílẹ̀ láì san láì kò sì fi tó san gbèsè yẹn sílẹ̀ ní dúkìá eléyìí jẹ́ ní ìbẹ̀rẹ̀ sí Islam wọ́n bá ti wá rí i pé kò fi dúkìá sílẹ̀ tó fi lè san gbèsè tọ́jẹ́ anabi wa sọ pé sallu ala sahibikum ẹ̀yin ni ká ẹ ṣe sọ láti ẹni yín lára sallu àsẹ́ni. eléyìí túmọ̀ sí ka ọ̀ràn ẹ̀yà ni a sì máa ìkígbà tí òkú kan bá kú ó lè má jẹ́ ntọ́ rọrùn fún gbogbo mùsùlùmí lápapọ̀ pé kí gbogbo wọn kópa nínú sọ̀látù si sí lára ṣùgbọ́n ètò burú tó bá lò mà òun náà ní ká má rẹ̀ nìkan ṣe sọ̀látù sí lára aburú ńlá lélẹ́yìn irú ẹ̀sán wo ní bẹ́ẹ̀ sunna anabi muhammed sallallahu alayhi wa sallam fi yé wa ikú ẹ̀san ńlá ó ń bẹ fún gbogbo ẹni tó bá kópa nínú salatul janaza nítorí ẹgbàwárọ̀ eléyìí tó ṣe pé abu hurayra radiyallahu anhu ó gbà wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni man kharaja ma'a janazatin min baytiha wa salla alayha ẹnikẹ́ni tó bá tẹ̀lé òkú jáde tí wọ́n fi gbé jáde kúrò nílé rẹ̀ òun náà sì kópa nínú sọlátùl janaza sí lára thumma tabi'aha hatta tudfan ó tún tẹ̀lé òkú yìí títí tí wọ́n fi bò mọ́lẹ̀ kana lahu qiratani min ajr onítàn yóò gba kàràtì méjì tẹ̀sán kullu qiratin mithlu uhud gbogbo kàràtì kọ̀ọ̀kan yóò tóbi yọ gbáyé yọ ga gẹ́gẹ́ bí òkè Uhud wa man salla alayha thumma raja'a níjọba ṣiṣẹ́ pé salatul janaza nìkan òun náà ló lè ṣe sókù lára ẹ̀yìn rẹ̀ lọ́ba padà kana lahu minal ajri mithlu Uhudin ẹ̀sán tó gbọ́lọ́dọ̀ ọlọ́run yóò lọ jẹ́ bíi tòkè Muslim rahimahullah ọ̀n ló gbé jáde tàlẹ́ni náà nínú wa tí ọ̀fẹ́ láti ní irú ládá ńlá ẹ̀san ńlá ẹ̀san ńlá kárabàtà tí ó tóbi gẹ́gẹ́ bí òkè Uhud ètò ìrí tó fẹ́ kí ẹyọ kan lọ fẹ́ kọ́ jẹ́ tiẹ̀ tó ní jẹ́ pé méjì ẹni bá fẹ́ kí tòun pé méjì mẹsẹ̀ máa lórí pọ̀ kópa nínú sọ̀látùl jánásà nìkan tó tẹ̀ lókun yẹn dé orí tẹ́ tí wọ́n fẹ́ sin sí. àǹfààní ń bẹ inú kọjá pé tòkù bá kú káwọn ata kópa láti ṣe salatul janaza sí lára ká pọ̀ dáadáa àǹfààní pípọ̀ ń bẹ nínú ṣíṣe eléyìí nítorí pé wá nínú ẹ̀gbọ́n àwọn ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha ipa nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma min mayyitin tusalli alayhi ummatan minal muslimin. يبلغون مئة كلهم يتشفعون له إلا شفعوا فيه رواه الإمام مسلم في صحيحه يلا عائشة أبدا جهاز ولد النبي محمد صلى الله عليه وآله وسلم ike kò sí òkú kan tí a di mùsùlùmí tó kú tí àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n wá sí sí lára. tó ń ka wọn sì tó téèyàn ọgọ́rùn kọ́ wá jẹ́ pé gbogbo wọn pátá wọ́n ń tọrọ ìpẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àyàfi kí ọlọ́run ọbọ̀ gba ìpẹ̀ wọn lórí ẹ̀ alimami muslim ló gbé jáde ó tán nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọ̀là nàbí sallallahu alayhi wa sallam onímọ̀ àmì rajulin muslimin yamut. سيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه رواه الإمام مسلم أيضا قال النبي صلى الله عليه وسلم أن يقول obìnrin kan ènìyàn kan tọ́jú mùsùlùmí kò ní sáláìsì káwárí èèyàn ogójì kárí èèyàn ogójì táwọn náà jẹ́ mùsùlùmí kí wọ́n dúró láti ṣe sọ́látùl jánásà sí lára gbogbo èèyàn ogójì yìí báyìí kó sì jẹ́ pé wọ́n yìí fi nǹkan ká ṣẹbọ sọ́lọ̀ wọ́n yìí fi nǹkan ká sorogún sọ́lọ̀ nínú ìjọsìn àyàfi kí ọlọ́run ẹlẹ́dàá wa kó gba ìpẹ́ wọn lórí ẹ̀. eléyìí túmọ̀ sí pé ibi tó ti yẹ ká máa pọ̀ nìyẹn lẹ́nu tó bá ṣe aláìsí nínú àwọn mùsùlùmí níbi tá a ti ṣe sọ̀látùl jánásà sí lára ó yẹ káwọn mùsùlùmí kọ́ pọ̀ ń bẹ̀ àdéhìí ya ńlá wa àbí sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá pé ọgọ́rùn-ún tẹ́ ń sí pẹ̀ fógbè ọlọ́run ọba ọgbà ìsẹ̀yìn lórí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀mú ni kẹ́ ẹ jẹ́ mùsùlùmí àdìsí ti bínú Abbas radiyallahu anhuma ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ní sẹ́yìn tá a ṣe salatul janaza sókù lára tẹ́ ẹ bá ti lè gbógójì mẹ́tẹ̀ẹ̀mú tiẹ̀ ní kéèyàn gbójì o fún mẹ́tẹ̀ẹ̀ni tó ti pé ń ṣẹbọ sọ́lọ̀ ọba wa káti ẹ̀kọ́ ni tó ṣe salatul janaza sọ́lọ̀ tí wọ́n bá ọlọ́ba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀ eléyìí jẹ́ nǹkan àbíòrè ńlá ọjọ́ nǹkan àwádìí ńlá nítorí pé kó wọ́n jẹ́ mùsùlùmí kó sì jẹ́ ní tí ìṣẹ́bọ sọ́lọ̀ nǹkan àbíòrè ńlá lélẹ́yìí báyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tiwa lónìí mùsùlùmí lásán lórúkọ ni nítorí pé bó ti ń ṣe islam yóò sọ islam pé islam pé má gbẹ̀rọ̀ lọ islam pé yóò sọ pé ìsìláàmù pé kó wọn tó má ṣe Ṣàngó ó lè sọ pé ìsìláàmù pé kó wọn má bọrí wàlà hàwùlà wàlà quwwata illa billah nínú ní ìsìláàmù náà wà wà mùnàfíkì lásán ẹni tó ṣe pé kò fẹ́ sóríire ẹni tó sẹ́nà àti wọ jahannama fúnra rẹ̀ bó wé lára ní bó dé fìlà irọ́ lásán nítorí pé ìsìláàmù kò fààyè gba irọ́ kò fààyè gba ìtajẹ kò sì sẹ́ẹ̀ fún yàn láti da lórúkọ pọ̀ mọ́sápà lórúkọ pé mò ń ṣe ìsìláàmù ẹ tẹ̀sí lónìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń sọ aláìsí nǹkan ìyàlẹ́nu ni o nǹkan ìyàlẹ́nu ni nítorí pé ẹni tó síwájú àwọn èèyàn kan láti ṣe sọ̀látul jánásà sókù lára ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣẹbọ ni wọn ìmáàmù bá tó ṣẹbọ kí wọn làwọn àlejò ni ló síwájú àwọn so tó bá gbọ́kú máa ríran òkú ti máa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òkú ni ọba sọ pé èèyàn lẹ gbé wájú nítorí pé gbogbo àwọn oúnjẹ ló dé mára yìí èyí tó gbé mi náà bẹ́ńbẹ́ àdó bẹ́ẹ̀ náà dáràn ọ̀daràn lọ́wọ́ síwájú àwọn èèyàn ni wọ́n ṣe sọ láti wà lágé Allahu Akbar ah Allahu Akbar lóòótọ́ nípa àwọn èèyàn ojú wọn fọ́ lágbọ́n bí tẹ́ wà tó fi wá jẹ́ pọ̀ daràn ru eléyìí ló síwájú. wala hawla wala tí ìbá sàlẹ́sì ǹjẹ́ wọ́n kálọ̀ ṣèkéde ìpè kálọ̀ sórí bẹ́ẹ̀ àtúnlọsọrọ amóhùnmáwòrán láti ṣèkéde káyọ ọgbà kọrùn àmà ikú ẹni rí ọwọ́ ọjà ẹni ńlá ọkú erékú eréwó táwa lè rìn náà táwa lè rìn náà ẹrí kí wọn lọ ra program àwọn tí àwọn náà fẹ́ẹ́ ráwọn kéde ó lè jẹ pọ́ọ̀lù ó lè jẹ yẹmísí ó lè jẹ pé sàbódọ́ ya onáwàgẹ ńlá lè láì pa iná rádìò wọn máa bá kí ó jẹ fún wa. kíkọ́ àwọn fẹ́ fi sàmì pé mùsùlùmí ló kú wọ́n lè pe bàbá àwọn màmá àwọn kan ṣaláìsì ó ń kéwú lọ́wọ́ gbẹ̀mí ẹ yóò bá lẹ̀ gbogbo lẹ́yìn irọ́ burúkú ẹ̀sìn islam ọ̀fara má ẹ̀sìn islam ọ̀fara má kẹ́ lọ má kéde péyàn kú àbí kẹ́ lọ tẹ pépà kẹ́ sọ pé obituary ìtúfọ̀ àti pé ọjọ́ tó lò láyé ọbẹ̀ láti bàbá ẹ̀ ó dé bàbá ẹ̀ àfi tí ìbá ṣe mùsùlùmí ló torí ẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa ká máa ṣe eré ẹlẹ́yìn Hudayfa ibn al-Yaman radiyallahu anhu ní ìgbà tí ikú rẹ̀ tó kú dàdà tí ó dé ó ní idha mittu fala tu'dhinu bi ahada tí mo bá fi lè lọ́ọ́ ẹ má kéde tani kankan o ẹni ọkọ fún ayẹkù nadali kẹne àyà nítorí pé ẹrù ń bà mí kílẹ̀ yẹn ọmọ lọ di pé ìpolongo pẹ́nìkan kú ni fẹ́yìn ni sẹ́mẹ́ntì rọ́sọ̀lọ́hì sọlọ́láhu aleyhi wa aleyhi yẹn ha ani nàáyì torí pé mo gbọ́ tánàbí wa Muhammad sọlọ́láhu wa aleyhi tó ń kọ̀ fún wa láti ẹja ni tí wọ́n máa polongo kókùkù ṣùgbọ́n akọ́kànlélá àwọn olùmọ̀ ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí anakhaayi àwọn ẹni tí a bá sọ fún àwọn ènìyàn ike lágbájá kú láì jẹ́ pé a lọ sórí ọ̀rọ̀ agbagbe à ń kígbe ká pẹ́yà lórí àwọn ẹ̀rọ amóhùnmáwòrán láti lọ fáwọn èèyàn ipe lágbájá kú akàkéde báwọn èèyàn pé lágbájá kú nítorí káwọn èèyàn lè bá àtúnyáyá wọ́n lè bá àtúnyáyá láti wá kópa ní àti ṣe sọ̀látùl jánásà sí alára kò sí ní tó burú ń bẹ̀. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbàá eléyìí tí Ànábì sallallahu alaihi wa sallam tó ti sàlàyé fún wa nípa tí ó ṣẹlẹ̀ sáwọn jagunjagun tí ó kópa nínú ogun tá a mẹsẹ mọta anabi sallallahu alayhi wa sallam ọ ń sọ fún wa nínú àwọn ntọ́lọ̀fin mànẹ́bì tí ń sàmì ká nàbí ọlọ́nu anabi ni akhadha rayata Zaydun nínú ọlọ́run mo ṣe sọ̀rọ̀ yìí báyìí Zayd òun lẹni tó gbé àti àwọn mùsùlùmí lọ́wọ́ nítorí pé tó bá ń jagun ẹni tó gbá sí alọ́wọ́ yẹn lópin ìgbà tí àti abá sì wà lọ́wọ́ rẹ̀ àmì pé wọn ò sì borí wa ni tásì abá ti ṣubú tá àbá ara sí àmá àjẹpẹ tán okòkò ńkàlùkọ wọnà. anábì ní lágbájá olùgbé sí alọ́wọ́ báyìí fún ọ̀hún sí bá wọ́n ti ṣe léṣe òun ti kú. tó máa akọ́dọ̀ ẹ̀ jaharu náà tún gbà lẹ́yìn rẹ̀ fa usiba wọ́n ti sèwọ́n náà lé sèwọ́n ti kú kuma akhadaha abdullahi ibn rawaha abdullahi ibn rawaha ọ̀nà lùbẹ́tì abẹ́ fa usiba ọ̀nà ti kú ó ti kú tálẹ̀bí sallallahu alayhi wa sallam sọ fún àmì ó ń kéde pé wọ́n ti kú ni. torí àwọn ni tọ́ba máa lórí pé lágbájá sẹláìsì lágbájá ọlọ́run ẹlẹ́dàá ó ti pè sọ́dọ̀ ìgbà báyìí láti ṣe salatul gẹ́gẹ́ ti ṣe ṣẹlẹ̀ pálọ̀bọ̀ sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báwọn sàhábà ike an-Najashi tọ́jọba alẹ́ habasha ó ti sàláìsí o ẹ tó o ká ti sọ láti sí lára. anabi sallallahu alayhi wa sallam ó ti ṣe sọ láti sí lára ó sì Allahu akbar mẹ́rin nínú sọ láti tó ṣe sí láàyè. wọ́n sì wí gbogbo ń tá máa wí lẹ́yìn Allahu akbar kọ̀ọ̀kan anabi sallallahu alayhi wa sallam ó sì sálámà ta ni yóò máa bá ni ṣe sọ̀látù jànáza sí òkú wa lára nígbà tó kù bá kú. tí àwọn mùsùlùmí tí wọ́n bá ní aláṣẹ lágbègbè ibi tí wọ́n wà aláṣẹ tó ṣe pé lórí wa ó ń lo Qur'an ó ń lo sunna nebà Muhammad sallallahu alayhi wa sallam lédè kúkúrú aṣẹ́ríà ọ̀nà lòfin tí wọ́n lò láti fi ṣèjọba lé wa lórí lábẹ́ òfin ọlọ́ àwọn aláṣẹ yìí àwọn náà ló ní ẹ̀tọ́ jù láti máa síwájú ṣe sọ́tò jànáza sókù wa lára nítorí pé ó ti ṣẹlẹ̀ lọ́la nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ike gbogbo òkúta bá kú pátá korongodo ọ̀dọ̀ anabi ni wọ́n máa kó wọn wá anabi wọn ṣe sọ́tò jànáza sí wọn lára a sì ti rí sábàbí rẹ̀ nínú àdìsí kan tá nàbì sallallahu alayhi wa sallam tó sọ pé inna hadhihi al-qubur mamlu'atun inna hadhihi al-qubur وإنما ينورها الله عليهم بصلاته أو كما قال صلى الله عليه وآله وسلم أنا بني قبا وسالي تاري وقف فقف ولوقكم لولي أواني جنبات سيبه sọlátù ìgbẹ̀yìn tí mo bá ti sókù lára lọ́lọ́run máa fi tan ìmọ́lẹ̀ sínú sàárè wọn torí ló ti jẹ́ pé tó kù bá kú wọn máa kó wọn bá nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí aláṣẹ àgbà olùdarí gbogbo wa ànábì wa sallallahu alaihi wa alihi wasallam torí ẹ̀ta bá ní olórí kan tẹ́kùn náà ló lórí gbogbo agbègbè tá a wà ń fi alukur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam ó fi ń ṣèjọba lé wa lórí tọ́ba sì wà ń bẹ́ẹ̀ tó sì wà ń lé ẹnìkan gbọ́dọ̀ síwájú sí sọ̀láàtì àfọ̀hún. bí àdéhùn anabi sallallahu alayhi wa sallam eléyìí tó wá látọ̀dọ̀ Abu Mas'ud al-Ansari radiyallahu anhu ọ̀nà anabi sọ ike wala ya ummu fi sultanihi ẹnìkan gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan níbi tẹ́nìkan yẹn ti ń ṣèjọba wọn gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan níbi tẹ́nìkan ti ń ṣèjọba ajẹtọba ẹgbẹ ni ti ń ṣèjọba yẹn ọba wà nítòsí tí sì ń lo alukur'an àti sunna láti ṣe ìjọba lé wa lórí òun náà ló yẹ kó so lórí fún ọ. tí wọn bá sí nítòsí ajẹtọ ìmáàmù rú tàbí ìmáàmù agbègbè àbí ìmáàmù àdúgbò eléyìí tí òkú yẹn ti sàláìsì òun náà ní oṣù sàlátù ìjàláìsì lára nítorí ń tó wá nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ láti ọ̀dọ̀ aṣáájú kan nínú àwọn tàbíìn táǹkì ní alḥasan albasri rahimahullah oní adraktu nasa wa axaquhum bisalad cala janaazatihim maraduhum lifara'idihim dakarahu imam albukhari mucallaqan bisifat aljazm ó ní èmi ń tèmi o mo bá àwọn èèyàn lórí pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí àti máa síwájú ṣe sọ láti sókù lára. òun náà lẹni tí tí máa ṣe ìmáàmù fún wa tẹ́lẹ̀ náà kó tó di pé wọ́n kú ó ṣe ìmáàmù fún wa lójú ayé ó tẹ̀sí pé ńgbà tí wọ́n bá kú náà ńkọ́ òun náà ni ó ti ṣe ìmáàmù sọ́kù wọn lára. alimami shafi'i rahimahullahu ta'ala wọ́n sọ pé lọ́dọ̀ tàwọn ẹni tó lẹ́tọ̀ sí àti ṣe sọ̀láàtì sọ́kù láàjù ti sọ àsọtẹ́lẹ̀ wípé wọ́n ṣe nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn àyíká rẹ̀ nínú àwọn ará rẹ̀ eléyìí láfún láǹfààní àti ṣe láti sí lára lópin ìgbà tó bá pé irú ẹni tó kú fàkalẹ̀ bẹ́ẹ̀ àmọ́ màdádálẹ̀ àmọ́ pálapàla àmọ́ maségesège kìí ṣẹni tí máa bẹ̀sìn jẹ́ kìí sì ìranu àti iná ní nǹkan tọ́ra gbálẹ̀. wáyé o tí òkú lórí pé ẹni báyìí oní òṣèṣọ láti sùn lára kò sí tàbí ṣùgbọ́n á fún láǹfààní àti ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé olúwa rẹ̀ tí ó síwájú ṣèṣọ láti sí láàyè báyìí kì í ṣẹni tó ṣe pé ọjọ́ onírà dáradára gẹ́gẹ́ bá ti wí. níbo láti máa ṣe sọ̀láàtù janaza sọ̀láàtù janaza ọ̀tọ̀kasẹ̀ nù mọ́ṣáláṣí ó sì tán ká ṣe lóde gbansasa nítorí pé ó wá nínú ọgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha ike nígbà tí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà ni kọ́dọ̀ ọ̀kan lọ́jọ́ nínú àwọn tánàbí sallallahu alayhi wa sallam tó ti sàdéhùn àlùjánnà fún látàyè ìgbà tí Sa'ad ńlá yìí tọ́sẹ̀ láìsí ìyá ńlá Aisha radiyallahu anha ó ní adkhilu bihi al-masjid حتى أصلي عليه أكبر وأنا مسلس كم إنه للأنفع نأتي صلاة السلار فأنكر وأنكر ذلك عليها أما كان يعني أكبر وأنا مسلس أي صلاة سكر أنا مسلس فقالت عائشة أبا والله لقد صلى رسول الله صلى الله عليه وآله وسلم على ابني بيضاء في المسجد سهيل وأخي ولما صلاة بابرا اما نجي tí bẹ̀rẹ̀ báwò tó gbé nínú mọ́sálásí ìlà nàbì sallallahu alaihi wasallam ló ti ṣe salatul janaza sí wọn lára tí ọ̀rọ̀ yẹn ẹni tí wọ́n sọ ní Suhail àtọmọ ẹ̀yà rẹ̀ nígbà tí wọ́n sọ láìsí nínú mọ́sálásí ìlà nàbì sallallahu alaihi wasallam ti ṣe salatu sí wọn lára tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé alẹ́ ti salatu sókù lára nínú mọ́sálásí ìròyìn fúlàdì náà ni wọ́n ti fi sọ̀láṣù jànáza ṣe Umar Al-Faruq la nígbà tó ń la ṣàláìsì eléyìí fi hàn wá wípé a lè ṣe sọ̀láṣù jànáza sókù lára nínú mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ ni Imam Malik rahimahullah bẹ́ẹ̀ tí wọ́n ní kọ́tọ̀ náà ká ṣe sọ̀láṣù jànáza sókù lára nínú mọ́ṣáláṣí nítorí ọgbà إليه تعالى تدعى أبو هريرة رضي الله عنه ومع دعاء تدعى النبي محمد صلى الله عليه وآله وسلم لكن من صلى على الجنازة في المسجد فليس له شيء أن كان تبع ليس صلاة الجنازة سو سكولارا لأنه مثلا في كسلا دكف كسلا دكف شو ما رفضوا يا ديسي أقوى كان أولماني كوفيساني لبيتي ولو كريمه tí o bá sì fẹsẹ̀ rìn lọ oníkálukú kó sinmi nù kò sẹ́rì mẹ́. ìgbà tó sì jẹ́ pé ọ̀nà táde kì í gbà wá kọ̀bọ́ lọ́wọ́ ọ̀lẹ kọ̀fẹsẹ̀ múlẹ̀ kò sí ti sẹ̀rí kò bórígé torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sẹ́rì mẹ́. ẹ̀rí kan sí tó mú lọ́dọ́kọ tó fẹsẹ̀ ńlẹ̀ tó tọ́ka sí pé ẹ ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sókù lanu mọ́ṣáláṣí a lè ṣe sọ láti sókù lanu mọ́ṣáláṣí ṣùgbọ́n ká ṣe sọ láti sókù lára lóde gbansasa eléyìí ni sunna anabi sallallahu alayhi wa sallam tó fi hàn wá yípo pọ̀jù ní òsì anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ni tó sẹláìsì lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam òde òde gbansasa ni wọ́n ti ṣe sọ̀látù janaza sí wọn lára eléyìí túmọ̀ sí pé kágbókù sóde ọlọ́pọ̀jù nínú sí anabi sallallahu alayhi wa sallam kó abáwá ṣe sí lánàá síláṣí òun náà tún tọ̀nà torí pé ànábì ṣèrú ẹ̀rí. tọ́lá bá wọn lómi láyé àlèbá pé lọ́dọ̀ tiwọn gbogbo òkú tó bá kú inú mọ́ṣáláṣí náà ni wọ́n ti ṣe sọ̀látùl jánásà sí lára wọ́n ti ṣe àyè kan inú mọ́ṣáláṣí tọ́pẹ́ tó bá gbókù dé ibẹ̀ ni wọ́n gbókù sí tí wọ́n bá fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára ó nílẹ̀kùn kan tí wọ́n sì tí ó ti hàn sáwọn èèyàn tó àánú mọ́ṣáláṣí ikú wọn ti gbókù sínú mọ́ṣáláṣí ìmáàmù ọlọ́dún ń dédé iwájú bẹ̀ yóò ṣe sọ̀lát àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ àwọn náà ṣe sọ̀látùl jánásà sókù lára. sọlẹ́yìn tẹ́ẹ̀bá ti wá sọ di nǹkan tẹ́ẹ̀ máa ṣe lójoojúmọ́ eléyìí ìlọ́yàpá sí ìlànà nàbì sallallahu alayhi wa sallam torí pé lójoojúmọ́ kìí ṣe ojoojúmọ́ tó kù bá kú lànàbì máa ń ṣe solatul janaza sókù lànà mọ́ṣáláṣí. káṣe sí lóde gbansasa eléyìí lọ́pọ̀jù. sọ́wọ́n ló ṣe solatul janaza tó kú lára lórí tọ́fí bẹ́ẹ̀ ni kò tún tó kú lára lórí tẹ́ nítorí pé ànábì sallallahu alayhi wa sallam ọkọjá lára sàárè kan tó hàn wípé sàárè tuntun ni lórí tẹ bàkìyà ànábì wa bí àwọn sàárè lórí ta wà ń bí wọn ní arábìnrin kan tó máa ń ṣètọ́jú tó máa ń ṣàmójútó mọ́ṣáláṣí wa ànábì ẹ á sọ pé mi ẹ ti sọ fún mi wọn ní àfẹ dọrùn mọyìn lójú ni anabi sallallahu alaihi wasallam dúró wọn ní káwọn sọhábù tó lẹ́yìn o anabi wa ṣe sọláàtù jẹnáza sí lára wọn ti ṣe tẹ́lẹ̀ o anabi tó ń tún sí nítorí pé anabi lòun àǹfààní tá a lè rí nínú kóun kó ṣe sọláàtù jẹnáza yẹn tó lára a lè rí lára àwa kpóróntù. anabi sallallahu alaihi wasallam ó ní àwọn sáré wọn kún fún òkùnkùn sọláàtì tó ń bá ṣe sókù lára lọ́lọ́run máa fi fi máa sínú sáré wọn sọ eléyìí tó ṣe é pé irú rẹ̀ ò sí fáwà. akramakumullah ó tún wáyé wípé ìyá ńlá wa Aisha radiyallahu anha ní ìgbà tí wọ́n ṣe aláìsí orí kẹ́ ni wọ́n ti ṣe sọ̀látùl jánásà sí wọn lára Abu Hurairah radiyallahu anhu ọlọ́sẹ̀ ìmáàmù fáwọn èèyàn lọ́jọ́ yìí. sọ eléyìí òní àwáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Abdurrazzaq San'ani bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ eléyìí tá a mọ̀ sí al-Musannaf kí ni àwọn nǹkan eléyìí tá a gbọ́dọ̀ mójútó síwájú kí a tó ṣe sọ̀látùl janaza àwọn kankan wà eléyìí tó fi ṣẹ̀ríà tọ́tọ̀ kà sí pa gbọ́dọ̀ mójútó síwájú kó tó di pa ṣe sọ̀látùl janaza sí òkú lára àwọn kọ̀ọ̀kan òun náà ní ìmára ọ̀rọ̀ ìyàmọ̀ lórí wa kí a rí i pé a wà nínú ìmára eléyìí tọ́tọ́ eléyìí tá a máa ṣe ṣáájú ká tó ṣe gbogbo sọ̀láàt eléyẹn ṣáájú kó tó di páàsì sọ̀láàtul jánásà ìmára eléyìí ti ṣe tí ìtọ̀ bá wà lára rẹ kó rí pa ọ̀fọ́ náà mọ́ tí ìgbẹ́ bá wà lára rẹ kó rí pa ọ̀fọ́ náà mọ́ kọ́ wá sí àlùwàlá dáadáa gẹ́gẹ́ bá a ti ṣe máa ṣe àlùwàlá fún gbogbo sọ̀láàt yòókù nítorí pé ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó sọ radiyallahu anhuma tó gbà wá anábìnrin la yaqballahu salatan bighayri tahurin wala sadaqatan min ghulul ọlọ́wọ́ bí ẹlẹ́dàá kò ní gba sọ́láàtì kan láì ṣe ìmára kò sì ní gba sàrà kan tí a ṣe láti àrò owó eléyìí tọ́jẹ́ jíjí ọlọ́wọ́ bò ní gbà nítorí náà agbọ́dọ̀ rí ká sàlùwalá ṣáájú kótó dípa ṣe sọ́láàtì janaza ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé àwọn ah, omi tá a lè fi sàlùwàlá àbí ìdíwọ́ kan bẹ eléyìí tó ti pé ọkọ̀ dínà kálẹ̀ lómi á sì tẹ̀yẹ̀ mọ̀ sáré kótó dípa ṣe sọ̀látul jánásà nítorí pé sọ̀látul jánásà kò yàtọ̀ sí àwọn sọ̀láàtì yòókù sọ̀láàtì ni òun náà máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú allahu akbar á sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum torí rẹ̀ májẹ̀mú gbogbo sọ̀láàtì yòókù òun náà ni májẹ̀mú sọ̀láàtul jánásà ẹlẹ́kejì ọ̀nà ni kí a bo ìhòòhò wa ọ̀nà ni kí a bo ìhòòhò wa síwájú ká tó sọ̀látù jánásà nítorí sọ̀látù jánásà kò yàtọ̀ sí gbogbo sọ̀látù yòókù ká bo ìhòòhò àti màá ikú wà nínú min shurutu sihhati salat nínú àwọn mẹ́jẹ̀mú eléyìí tí máa jẹ́ kí sọ̀látù kó láàfíà sọ̀látù jánásà wa kó lè ba àlàáfíà agbọ́dọ̀ rí adúsáká wípé abo ìhòòhò wa nǹkan kan nínú ìhòòhò onáà ní ká dojú kọ àkébìlà àlẹkébìlà onáà níbi tá a gbọ́dọ̀ dojú kọ ní ìgbà tá a bá ti sọláàt gbogbo sọláàt a kì í kẹgbẹ sí àlẹkébìlà a kì í kọ ìkọkọ sí àlẹkébìlà dandan dandan a gbọ́dọ̀ kọjú sí àlẹkébìlà àlẹkébìlà yìí onáà ní ìhà káàbà ní gbogbo kíbi tẹ wà láyé ẹ kọ bẹ́ẹ̀ eléyìí náà ọkàrí sọláàtù jẹnáàzì tó bá wá jẹ́ pé òkúta fẹ́ ṣe sọláàtù sí lára àárí bí ká pé bàálù lọ́jà ẹni tí a sì fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára inú bàálù yìí lọ́wọ́ àwọn ọwọ́ òkú wọn títí àárí ṣùgbọ́n wọ́n ti sọ fún akókò gbẹ́ tẹ́wà nù bàálù yẹn kò sẹ́ni tó yẹ alùpùpù náà la kọjú sí àní kọjú sọ́nà àlù tí bàálù ti dá nítorí pé sọ̀láàtì làwa ń ṣe gbogbo sọ̀láàtì tá a bá sì fẹ́ ṣe ń kọ́ alùpùpù náà la kọjú sí ẹni tó kú sódò tó kú sí yẹn kágbọn àpapọ̀ alikibla lọ́wà àárí àárí yọ àmọ́ àwọn kódò ló kú sí odò ti gbé lọ àníkọjú síbi tódò yẹn wà alikibla náà là kọjú sí. mẹ́jọ mi ní nínú àwọn kẹta àmójútó ṣáájú kátó ṣe láti lè jẹun náà òkú yà ń bẹ àárí àgbè síwájú wa àgbè òkú síwájú wa nígbà tá a fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára tó bá jẹ́ pé ọkùnrin bá ní ìmáàmù ó dúró déédéé bí èjìká rẹ̀ tó bá kó obìnrin ìmáàmù ó dúró déédéé bí ìdodo rẹ̀ tó bẹ́ẹ̀ ti ṣe dúró nù níbi òkúta fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára tó bá jẹ́ pé òkú yìí àárí ara rẹ̀ pé àárí ara rẹ̀ pé àwọn kan nínú àwọn olùmọ̀tánjẹ́ ló wọ́n ní tá a bá rí lára rẹ̀ yẹn nígbà tá a ti rí mi mà àwọn ètò àrí lára rẹ̀ náà láti sọ̀látù janaza lára. wàyí o á kíyèsí ike àkókò tá a fẹ́ ṣe sọ̀látù janaza sókù lára yìí kò gbọ́dọ̀ jẹ́ ọ̀kan. àbí àkókò tá a fẹ́ ṣe sọ̀látù janaza sí lára yìí ìsákòókò tí ó lè bọ́ sí. Si nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam kò fi hàn wá bí àkókò kan bẹ eléyìí tó ti pa kórìíra láti ṣe sàlátù àlìjàláza sí òkú lára yàtọ̀ sí àwọn násìlà òkú eléyìí tó ti pé Ànábì sallallahu alaihi wa sallam kọ̀ fún wa láti ṣe nígbà tó o bá ń yọ lọ́wọ́ tàbí ìgbà tó ń rùn wà lọ́wọ́ tàbí ìgbà tí ọjọ́ kan rí lẹ́yìn àsùbà títí tí òbí pé òrùn yọ tó gba sókè lẹ́yìn ọf títí tí òbí pé òrùn wọ̀ tilẹ̀ sùn àwọn àkókò yìí Ànábì sallallahu alaihi wasallam ọkọ fún wa láti mọ sàwọn aláṣẹlà níbẹ̀ àmọ́ tó bá yẹ pé sọlá ti ta fẹ́ ṣe gbèsè àwọn èèyàn kẹta jẹun kò sígbà tá a lè ṣe lẹ́yìn àwọn aláṣẹlà kan wá wà táwọn pè wá ní sọlẹwàtò ndàwàtò asbab àwọn sọlẹtì tó ní sábàbí gẹbi tahiyatul masjid gẹbi sunnatul wudu gẹbi sunnatul tawaf gẹbi sọlẹtul janaza àwọn nátìlà tó ní sábàbí nátìlà ọmọ wọn mọ́sálásí gbogbo gbàdúrà wọn mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jókòó láìsí rákà méjì nátìlà àlùwàlá gbogbo gbàdúrà wàá se násìlà àràkà méjì násìlà tàwà gbogbo ìgbà tí yẹn bá pààrà kàábà lẹ́ẹ̀méje èyàn ṣe násìlà àràkà méjì bẹ́ẹ̀ náà ni sọ̀láàtì jánásà sọ̀láàtì tá à ń sókù lára nítorí pé àwọn àwọn ni tó ṣe pé wọ́n ní sábàbí sábàbí yẹn òun gbogbo àkókò. eléyìí lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wáyé o báwo láti ṣe wá máa ṣe sọ̀láàtù jánásà ẹnjọ́ bá ṣe sọ̀láàtù jánásà àti gbókù síwájú àti dúró dojú kọ àkébìlà àti ti bọ ìhòòhò wa àti wà nínú àlùwàlá àdàníyà àdàníyà sí ọkà wa ipa afẹ́sẹ̀ sọ̀látùl jànáza sí òkú yìí lára tàbí àwọn òkú yìí òkú lè jẹ́ ọ̀kan òkú lè jẹ́ pípọ̀ àníyàn sẹ́ni lọ́kàn yín nù. ó yọ lẹ́yìn ìgbà tí ẹ bá ti dà níyàn àbílẹ̀ àsìkò tí àníyàn ń bẹ lọ́kàn yín yẹn ẹ fi Allahu akbar èyí Allahu akbar ti alákọ̀ọ́kọ́ nítorí pé ẹ̀mẹ́rin ọ̀nà láti Allahu Akbar níbi salatul janaza níbi tí alákọ̀ọ́kọ́ yìí báyìí ní ìdúró yìí tọ́lá ti sẹ́ Allahu Akbar alákọ̀ọ́kọ́ ákè suratul fatiha ákè suratul fatiha tọ́ asitima bá a ti sẹ́ máa ń ké fatiha. يبدا قالوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اراك فاتحه نتلو هو إيكا عبد الله بن عباس رضي الله عنهما هو لا تدعى عبد الله بن عوف أم الطلين عبد الله بن عباس في صلاة الجنازة ìgbà tí ó ti Allahu Akbar alákọ̀ọ́kọ́ sàkọ́rọ̀ ọ̀sàtì hàtàlkìtàb mọ́ gbọ́ sókè fàtìhà. àjẹpẹ́ lẹ́yìn Allahu Akbar alákọ̀ọ́kọ́ fàtìhà kì. qal lita'lamu annaha sunnah. mo ké fàtìhà kó lè bá ayé yín kó ní sunna. yàrá ké sunna anabi sallallahu alayhi wa sallam òun ní pé ní salatul janaza tá a bá ti sẹ́ Allahu Akbar alákọ̀ọ́kọ́ káàtì àlàkà mbẹ asùtúpẹ fọlọ ike gbogbo wa iná ìlà amafáàtì àké gbogbo wa ìlà amafáàtì àké eléyìí ni ọ̀rọ̀ alimami shafi'i ahmed ibn hanbal ishaq ibn rawiya gbogbo wọn sọ páàkì fatiha lẹ́yìn allahu akbar alakọkọ ní sọlá àti náà jẹ tó. ṣùgbọ́n olùmọ̀tí ọ̀pẹ ní aṣàbí àti nàkàáyí àti àwọn màlìkíyà àti àwọn hànàfíyà àwọn ní àní ké súratul fàtíhà àti ní ka súra kankan nínú alukur'ani ní sọlátul janaza a kà máa wí àwọn agbóhùn ìsàfọ̀mọ́fọ́lọ́nù ìlú ìlú màrí nínú àwọn tíra màlìkíyà bíi àrísálẹ̀. àwọn sọ pé tí wọ́n á sọ Allahu Akbar alákọ̀ọ́kọ́ ẹ máa yan ọlọ́ọ̀ ẹ máa sọ nípa tóbi Allah sọ̀tẹ́ sọ lẹ́yìn Allahu alákọ̀ọ́kọ́ nù kí ẹsẹ̀ pẹ́ kí Fatiha. eléyìí ọtí àwọn àjò tó yẹ kí àwọn mùsùlùmí ká ṣe òun náà ni ká kí Fatiha yẹn. Fatiha làákì nítorí pé Ibn radiyallahu anhuma ó ṣe sọ̀látì jánásà ṣe lè má mọ̀ fáwọn èèyàn ó sì ké fátíhà ẹni tó jí fátíhà ti ń ké gbọ́ wọ́n jí gbọ́ ó sì ní í ṣe ni mo ra gbóhùn sókè díẹ̀ kẹ́ lè máa tí mò ń ké lè ta'lamu annaha sunnah kẹ́lí mà pé fátíà kíké lẹ́yìn Allahu akbar alákọ̀ọ́kọ́ ní sọ̀látù jánásà òní sunnah. tàbá tí akụkọ ti fàtí àyàtà àṣẹ àmín kí wọ́n ti máa ń ṣe ní gbogbo sọ láti yòókù ṣùgbọ́n àmín nìyẹn ní kálukú ní oṣù tiẹ̀ torí wọ́n dá fàtí àti ẹ̀kẹ́ lẹ́yìn rẹ̀ láti aláwọ̀ ọpẹ́rẹ́ ẹlẹ́kejì pẹ̀lú gbígbé ọwọ́ méjèèjì sókè gẹ́gẹ́ gẹ́gẹ́ bí àwọn sàhábà nàbì sallallahu alaihi wa bí wọ́n ti ṣe fi hàn wá wípé àwọn nígbà tá a máa ń ṣe Allahu Akbar Allahu Akbar nínú sọlẹ salatul ọwọ ọ̀rọ̀ lọ́tọ̀dọ̀ Ibn Umar ó sì tún wọn lọ́tọ̀dọ̀ Anas àti àwọn mìíràn nínú àwọn sàhábà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó yẹ mu sí wọn. Ibn Umar ó gba ẹgbẹ wọn wá lórúkọ pàlọbí sọlọ alayhi wa sallam àmì àgbọn rẹ méjèèjì sókè pẹ̀lú gbogbo Allahu Akbar tí máa ń ṣe nínú salatul janaza. ìyapa ẹnu pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé sọ fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ alimami ad-Daraqutni nínú tírà rẹ̀ al-Ilal àwọn sọ ike rárá kò fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ibn Umar tàbá gbà kó fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ibn Umar sàábé ni ibn Umar ntí sàábé bá ti sọ fún wa wípé àbí sọ ma fún wa pé sàábé ń ṣe tí sì ń bẹ nínú tọ́jú pé èèyàn kàn lè fagbárí ládàá kó fi gbé kalẹ̀ àjẹ́ pé ó súnmọ́ kọjá pọ̀ gbọ́ àbórí nínú sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí wọn a máa gbọ́ wọn wa méjèèjì sókè níbi gbogbo Allahu akbar tá à ń bá ń ṣe ní salatul janaza tọ́lá ti sọ Allahu akbar ẹlẹ́kejì yẹn a ṣe as-salatu al-ibrahimiyya. tọ́lá ti rí pé ńgbà tá a ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ fásitì aláké tọ́lá ti ṣe Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì àṣẹ as-salatu al-ibrahimiyya ọmọ Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا يتعبق عليها صلاته lẹ́yìn Allahu akbar ẹlẹ́kẹta Allahu akbar ẹlẹ́kẹta ìta bá ṣe àdẹnulẹ̀ àdúrà fún òkúta ṣe sọ láti ṣe lára àwọn àdúrà sì wà eléyìí tí ẹgbà wọn wá lórí pàdánù sallallahu alaihi wasallam yìí máa ṣe fókù nígbà tí máa ṣe sọ̀látù janaza sókù lára ẹ jẹ́ kí a rọ àpèjúwe díẹ̀ nínú àwọn àdúrà tánàbí wa Muhammad sallallahu alaihi wa fún òkú òkú ọkùnrin tó bá gbọ́kùnrin ni wọ́n ń ṣe sọ̀láàtì sí lára. ọ̀pọ̀tàkì ah, ká máa o ọ̀pọ̀tàkì ká sì máa ṣe. olórúkú wa iná ni ó kùn jọ kàn. ohun tí wọn náà bá wí sókù lánìí. tí wọn bá ní náà ni wọn wì sí wọn náà jọ tó ọba kú ọ̀pọ̀lọpọ̀ ní sàmì. nítorí pé nítorí sókù lánìí sì ń súfè ní. tó kù bá kú tẹ̀ ń ṣe sọ̀láàtì ìjàlá ẹ̀kẹ́rì táwọn èèyàn súfè oríṣiríṣi ntí wọn bá máa mú bẹ wọn mu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma ẹ̀yin ní ìsinyìí tẹ́sí ń ṣe sọ láti sókùlà yìí anábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ń bá ń ṣe sọ láti sókùlà ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé ń bùkátà kò sí nǹkan kan tó kù mà òun ń bùkátà àpèjúwe àwọn àdúrà máa ń ṣe. máa sọ وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما يلقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر من ọgbà وأعذه من عذاب النار هذا àdáàbí اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تضلنا بعده. أدعو اللهم إن كان فلان ابن فلان في اللهم إن فلان ابن فلان في ذمتك وحبل جوارك فقه من فتنة القبر ومن عذاب النار فأنت أهل الوفاء والحق فاغفر له وارحم إنك أنت الغفور الرحيم أولي ọjà àwọn àpèjúwe àwọn ẹni ìjọba bí sallallahu alaihi wa sallam tó máa ń ṣe kókó ọkùnrin tó bá dé kókó obìnrin ni tó bá wọn fẹsẹ̀ ní mùsùlùm ẹgbẹ́ gbogbo àwọn abẹ́ àyínà wa ń bẹ àti túmọ̀ rẹ̀ fún Yorùbá kó tún lè máa ń tó ń wí. tó bá dé kọrin alẹ́ mi máa ń ṣe àdúrà báyìí wọ́n bá ọ̀rọ̀ gbẹ́rùn ọ̀rọ̀ tó fi tọ́ka sí kóbìnrin là ń ṣàdúrà fún. Allahumma ighfir laha warhamha واغسلها بالماء والثلج والبرد ونقها من الخطايا كما نقى الثوب الأبيض من الدنس وأبدلها دارا خيرا من دارها وأهلا خيرا من أهلها وأدخلها الجنة وأعذها من عذاب القبر ومن عذاب النار اللهم إن فلان بنت فلان بنت فلان في ذمتك وحبل جوارك فقها من فتنة القبر ومن عذاب النار فأنت أهل الوفاء والحق فاغفر لها وارحمها إنك أنت الغفور الرحيم اللهم أنت ربها وأنت خلقتها وأنت هديتها للإسلام وأنت قبضت روحها وأنت أعلم بسرها على نيتها جئناك شفاء لها فاغفر لها تبارك ونتوكو أما ديك كلين لين وأنا لا pípé ó nínú àwọn nínú àwọn àdúrà eléyìí tí àwọn aṣíwájú rere tí wọn máa ṣe fún òkú ọmọdé kí Allahumma ij'alhu faratan wa dhukhran liwalidayhi wa shafi'an mujaba Allahumma thaqqil bihi mawazinahuma wa a'zim bihi ujurahuma wa alhiqhu bisalihil mu'minin. واجعله في كفالة إبراهيم وقه برحمتك عذاب الجحيم وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله اللهم اغفر لأسلافنا وأفرطنا ومن سبقنا بالإيمان هيا لي لا واسي الله أكبر لك تبعت الله أكبر لك ẹ̀yìn rẹ̀ láwọn asalama asalaamu alaykum wa rahmatulah salama ẹ̀yọ̀kan ó tilẹ̀ jẹ́ pé wọ́n lẹ́gbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullah ibn mas'ud radiyallahu anhu olóhùn òun ó sojú òun àti àwọn méjìdínlógún nínú àwọn sàhábà táwọn ọmọ sípà nàbì sallallahu alaihi ó tún máa ń ṣe sálámà méjì ní sọláàtúl janaza asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ṣùgbọ́n àwọn olùmọ̀lẹ́ ìtọ́wọ́ pọ̀ jù ńlẹ́yọ̀ kan asalaamu alaykum wa rahmatulah akarakumullah tẹ́lẹ̀ máa ń sọ sọláàtúl janaza ẹ̀ ní ma gbọ́n sókè púpọ̀ níbi sísálámà yẹn asalaamu alaykum wa rahmatulah níbi sísálámà yẹn ní gbọ́n sókè ọlọ́yẹlẹ́dàá kọjá kí àtúbọ̀tán wá dáa ọlọ́ọ̀lẹ́dàá kó jẹ́ kí ọjọ́ tí a kù filẹ̀ ayé sílẹ̀ kó jẹ́ ọjọ́ tó dára jù fún wa kọ́lọ́ọ̀lẹ́dàá kó gbẹ̀mí wa lórí al-iman gbogbo gbàtà máa ń bẹ láyé kọ́lọ́ọ̀dà máa sẹ́mi lórí al-islam aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú gẹ́gẹ́ bí nǹkan tá a ti rí ṣáájú a máa gbé ọwọ́ wa méjèèjì sókè níbi gbogbo Allahu Akbar eléyìí tá a máa ń wí nínú sọ̀látùl janaza gbígbé ọwọ́ wa méjèèjì sókè òun náà ní nǹkan tí ó dọ́gba ju àìgbé sókè lọ gẹ́gẹ́ bí a ti ṣe rí i nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma nítorí pé ọgbà ìgbà wá yìí wá lórí pé anabi sallallahu alayhi wa sallam máa ṣe bẹ́ẹ̀ àwọn olùmẹ̀sìn islam wọ́n sì ní tó bá fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó máa lórí pẹ́fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ abdullahi ibn umar ó tó láti fi sẹ̀rí nítorí pé kò sí nínú nǹkan tí èèyàn kan lè sọ látàrí pé èèyàn kan ronú àti ṣe bẹ́ẹ̀ kò sí nínú tí èèyàn lè sọ látàrí pé èèyàn kan ronú àti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báyìí wá a jẹ́ pé Allahu Akbar kọ̀ọ̀kan tá a máa ń ṣe àmọ́ gbọ́wọ́ sókè gẹ́gẹ́ bí àwọn Allahu Akbar tá a máa ń ṣe náà ni ní sọ̀lá ìlà ìdẹ́yì tọ́ba tá a gbọ́wọ́ sókè tá a ṣe Allahu Akbar tá a fi gbé ọwọ́ sókè ọwọ́ méjèèjì tá a bá gbé sókè yẹn a tún máa gbé sórí àkàwọlé àyà ọwọ́ òsì ọwọ́ ànsálẹ̀ ọwọ́ ọ̀tún yọ wà lókè rẹ̀ báyìí la ṣe nínú sọ̀látùl jànáza wa yéṣe pa dáwọ́lẹ̀ kí ẹ bí àwọn èèyàn míì ṣe máa dáwọ́lẹ̀ àní dáwọ́lẹ̀ lẹ́yìn eléyìí àwọn nǹkan bẹ tó ṣe kó pàtàkì kásàkéèsì wọn nínú sọláàtùl jánásà nínú àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni pé téèyàn bá dé èèyàn bá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbà tẹ́ dé sí yẹn níta ẹ bá bá pé wọ́n ń ṣe ẹ̀yin náà bá wọn ṣe wọ́n ti wà lórí Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì wọ́n máa bá wọn bá lọ ìgbà tẹ́ máa parí sọláàtì wọ́n á san iye Allahu Akbar. ilé tó bọ́ ọmọ lọ́wọ́ wọ́n á san di pé wọ́n sálámà lópin ìgbà tó bá ṣe pé ọkàn balẹ̀ sí pé wọn ní gbé òkú yẹn kó ńlẹ̀ ṣáájú kó tó di pé ọ̀sálámà àbẹ́tọ́kàn rẹ̀ ọ̀bá balẹ̀ sí pé wọ́n gbókù kó tó di pé ọ̀sálámà tètè àwọn tó fi sálámà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan òun náà ní pé kò bófin mu ká máa pèpè fún sọláàtì nítorí pé a fẹ́ ṣe sọláàtì sókù lára wọ́n yìí pèpè fún sọláàtì nítorí pé wọ́n fẹ́ ṣe sọláàtì sókù lára ká kìságun abẹ́yẹn ẹlẹ́kẹta nínú àwọn àdájọ́ eléyìí tó yẹ kí a mójútó òun náà ní pé kò tọ̀nà rárá wípé nígbà tá a máa ń ṣe sọ̀látù jànáza gbogbo ń tá wí nínú sọ̀látù jànáza yẹn kọtọna pé ká máa gbọ́n sókè báyà fati alẹ́ǹkẹ́ ni báyà ń ṣe àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú sọ̀látù janaza yín ẹ̀ní máa gbọ́n sókè ẹ̀ máa wí jẹ́jẹ́ ẹlẹ́kẹ̀rin ọ̀nà ní pé Allahu akbar mẹ́rin ọ̀nà là máa ń ṣe ní sọ̀látù janaza báyìí wá ni tá a lè sàlékún lórí rẹ̀. kò burúkọ bàjẹ tá a bá ṣàlékún lórí ẹ̀ àlékún ọ̀sá ju ti àkọọ́lẹ̀ mú wa lọ àkọọ́lẹ̀ wa lórí pànàbì ṣe márùn rí àkọọ́lẹ̀ mẹ́fà wà àkọọ́lẹ̀ méje wà èyí tó pọ̀ jù mú wa mẹ́sàn allahu akbar tó ń ṣe sókù lára tí lọ kò sí nǹkan nínú àwọn nǹkan tó yẹ ká mà nínú sọ̀látùl jánásà òun náà ni pé tí àwọn ọkùnrin bá wá àwọn obìnrin náà wá láti ṣe sọ̀látùl jánásà sókù lára àwọn ọkùnrin ni ó tò síwájú àwọn obìnrin ó tò sẹ́yìn wa gẹ́gẹ́ bá a ti ṣe máa tò ní gbogbo sọ̀láàtì lọ́jọ́ gbogbo iná ní títò yìí náà jẹ́ ǹjẹ́ báwo ni a ó ti ṣe ìdájọ́ ẹlẹ́kẹfà báwo láti ṣe máa ṣe pẹ̀lú òkú ṣẹ̀hídì ṣẹ̀hídì onílẹ̀ni tó kú sójú ogun eléyìí tajà láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ga ẹnikẹ́ni tó bá kójú ogun rú eléyìí lọ́ba kú sí àìní ìwọ̀ o a sì ní fasọ̀ gbẹ̀yìn sí lára a sì ní ṣe sọ̀látùl jánásà sùn lára gan pẹ̀lú bá ti lọ gbé sínú tasọtasọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. Ọ wá nínú hadith wípé ẹ̀jẹ̀ yún àwọ̀ ẹ̀jẹ̀ náà ni ó mú jáde lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ṣùgbọ́n òórùn rẹ̀ kò ní jẹ́ tẹ̀jẹ̀ òórùn lọ́fíńdàl misk òní ó mú jáde tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ má lérò pé ẹni tí wọ́n pa òkú ni o kìí sòkò ni wọ́n lọ́dọ̀ lọ rọ̀ wọ́n lọ́rọ̀ wàyí rẹ̀ kéje òní pé tó bá pẹ́ ọmọdé kékeré yìí báyìí èyí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé tó bá pé ọmọ yìí lẹ́yìn tó ti pósù mẹ́rin ńlọmọ yìí jábọ́ ó ti dájú pé wọ́n ti fẹ́mi sí lànà ẹni wọ́n ti fẹ́mi sí lànà tó bá kú ẹ̀tọ́ rẹ̀ ní ká ṣe sọ̀látùl jánásà sí la di paasi báwo wá ni tó bá pọ̀ ọmọ ọdún kan abáyé tí ẹ bí lóṣù mẹ́sàn-án tá ẹ nínú ẹ̀tọ́ rẹ̀ lórí wa ojúṣe tá a gbọ́dọ̀ ṣe fún un náà ní ká ṣe sọ̀látùl jánásà sí lára. akramakumullah àyè kóru wọn dà sínú gánàmọ́gò ká lọ sọ sórí àkìtàn ọlọ́mọdé ká ṣe sọ̀látùl jánásà sí lára lẹ́yìn tá a ti wẹ̀ tá a fasọ̀ gbẹ̀yìn sí lára lẹ́yìn sọ̀látùl jánásà láwa lọ sin sórí tẹ́ orí tẹ́ àwọn mùsùlùmí náà lá lọ sin sí kì í ṣe kọ́sà yorùbá eléyìí tó wà ní yorùbá lẹ́vù tó ẹ pé tí ọmọdé bá kú wọn ló kó ọ̀fọ̀ nìyẹn wọn lọ sọ sínú gbóni nítorí pé ọmọ bá dàkú fà torí àwọn àgbàgbọ́ àwọn kèfèrí yìí náà lọ́pọ̀ lórí ẹlòmíì dòní wọn kàn ṣe islam lásán ni kò gbọ́n kankan yé pa islam mùsùlùmí bá kú ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà kò sí ètò ọlọ́run ní kẹ́ ẹ sin sílé kò sí ètò ní kẹ́ ẹ lọ sọnù sígbó ọlọ́run ní kẹ́ ẹ sin àwọn òkú yín sórí tẹ́ ọmọdé òkú àgbàlagbà náà òkú orí tẹ́ ibẹ̀ lẹ́ẹ̀ máa sin àwọn òkú yín sí torí ẹ̀ lẹ́yìn náà máa sọ pé ah wẹ́ẹ́rẹ́ ayékíní ayékíní àwọn àmọ́yà tí ìfẹsẹ̀ mẹ́fà lọ àwọn sọ pé kì í ṣẹ̀ṣẹ̀ mẹ́fà ẹlòmíín bẹ tọ́ ga ju ẹsẹ̀ mẹ́fà lọ tọ́ba ẹni tọ́ dẹ́sẹ̀ mẹ́jọ ẹsẹ̀ lè gbẹ́sẹ̀ mẹ́fà fún mọ́ àti èsì pé ẹ fẹ́ fún dà sínú sàárè gbé ẹja amagolo ẹ gbẹ́sẹ̀ mẹ́jọ fún ni tọ́ fi gbé bẹ́ẹ̀ lọ ní rọrùn ẹni tó ti tẹ gbẹ́sẹ̀ mẹ́rin ni kúrò ń bẹ́sẹ̀ ni àní gbẹ́sẹ̀ mẹ́fà fún gbàtí ìsìnkú afẹ́filẹ̀ ṣòfò àwọn ọmọdé kó pọ̀ kó tó kú ilẹ̀ ilẹ̀ ló ń náà fún bá ti sùn pẹ́fẹ́ balẹ̀ jẹ́ oríkẹ́ oríkẹ́ lẹ́ẹ̀mọ̀sùnkú yín sí. ẹlẹ́kẹjọ sọlátù jànáàzà báwo láti ṣiṣẹ́ ń parí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ òfurufú ọjà àwọn òkúnú rẹ̀ mọ́ irú ti láyé ń bí títí dòní wọn ra àwọn èèyàn tó wà nù èèyàn tó sì wà nù rẹ̀ wọ́n lé lọ́gọ́rùn Allahu akbar tó wá gbà pé gbogbo ẹni tó wà ń ti kú òkú dáàrí ń bò láti ṣèṣe sí lára akramakumullah ìjàmbá ọkọ̀ náà máa ń ṣẹlẹ̀ ńgbà míì tó ṣe pé bí ìjàmbá ti ṣe ṣẹlẹ̀ sí táàní táàní nínú àwọn tó wà ń bẹ̀ máa má torí tẹ́gbẹ́ wọn kàn ń fari ìyẹn ya báyìí yóò sì kó wọn jáde tó táyà lọ́wọ́ nu wọn ta ni ò sí nu wọn tó bọ́ọ̀lù ti ṣe sọ̀láàtù sí àwọn eléyìí lára á ti sọ̀láàtù sí wọn lára aráńtẹ́ tọrọ lọ́ mọ́ wọn ọ̀dọ́ wa láti rí wọn ọ̀rọ̀ ni wọ́n sọnù má lójú wọn sọnù lọ́dọ̀ ọ̀nà á sì sọ̀láàtù jánásà yẹn sí wọn lára báwọn á sì ránṣẹ́ pẹ̀lú ẹ̀mí pé à ń sì sọ̀láàtù jánásà ránṣẹ́ sí lágbájá lá àwọn orí àmọ́ lọ́ọ́ mọ so báyìí láàmà ṣe solatul janaza sí wọn lára tó bá jẹ́ pé ẹnìkan ṣáájú kó tó kú ọdọ alójú sọkà ike kìí ṣe sọláàtì rárá àti rárá kìí ṣe sọláàtì rárá àti rárá bùrẹ́mà ni kìí ṣe iṣẹ́ aka kìí ṣe ọ ọlọ́run kìí ṣe ọ ẹ̀yin náà máa máa rú wọn torí àwọn agbọ́n náà béèrè pé ẹni báyìí kú ṣùgbọ́n tó fi kú àwọn ọmọ pé máa sin lọ gbogbo èèyàn náà sì sọ bẹ́ẹ̀ tọba dájú bẹ́ẹ̀ kò tọ́ rárá kò sì yẹ pípé ká ṣe sọ láti sí lára nítorí pé orúkọ lásán ìfi jẹ́ mùsùlùmí orúkọ lásán ìfi jẹ́ mùsùlùmí torí ẹ ẹni tí ọba bínú ni kó bínú ẹni tí ó forí sòkúta kó tètè wá ibi tó kúta kọ́ bá wà ẹ gbọ́dọ̀ ṣe sọ láti sí ọ̀daràn lára káfíìrì wọn ṣe sọ láti sùn lára torí ẹ ìwọ fẹ́ kọjá fún ọ ó sì fẹ́ wọlé rárára tètè mójútó ọ̀rọ̀ ara rẹ lónìí o tètè mójútó ọ̀rọ̀ ara rẹ lónìí ẹnikẹ́ni tó bá fi lè kópa nínú sọ láti sẹ́ni tí èsìn lọ́ọ̀yún rárá ọ̀daràn ló náà lábẹ́ òfin ọlọ ẹ sì máa pé àwọn àwùjọ tiwa ẹ níta láì rẹ ni tó ṣe sọ láti sí lára nítorí sàrà nítorí wọn gbowó lọ́wọ́ yín ẹ̀yin ẹ bá kó kẹwàá wọn lẹ́nìkan màmá rẹ̀ sọlẹ̀sì ìlú òyìnbó lọ́mọ yìí sí kì í sin lọ rárá rárá rárá tó fi kú ọmọ yẹn ti wá pa láti pé wọn tí ì sin pé sẹ́wọ̀n pé àti àti pè yẹn ọ rọrùn tó bá lówó tí wọn náà sì jẹ́ pàǹjátọ̀ àti gbowó wọn lọ pọ̀ didi lè má mọ̀ ẹ gbọ́dọ̀ fa ìwọ nítorí kọ́ lọ lóyìnbó rọ bàbá ìmáàmù náà ti dé wọn náà fẹ́ ṣe sọ láti sí lára so àwọn kan sọ pé ah, bàbá ẹlẹ́sìn sọ láti sí lára kí ló dé kí sọ wọn ni làwọn èèyàn bá pín méjì bẹ́ẹ̀ làìmọ̀ká sọ àwọn èèyàn dà ntí ọ̀tọ́ kẹ́ pín méjì ẹ̀ pín mẹ́wàá gan nígbà tó ti pẹ́ nímà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tí o bá ti sin náà kí lè fẹ́ mọ irun ayé lẹ́nu sí náà fẹ́ forí kásẹ̀sẹ̀ so àwọn kan ní àfẹnu àwọn kan náà ní ṣe àwọn kan ń pé ó kó hard currency dollar ó kó wa fi oúnjẹ wa jẹ ni ẹ dákun ẹ tọrọ àforíjì. subhanallah kọtọ ẹnjẹ bá ti sílẹ̀ lọ ń gbọ́ lọ ń gbọ́ rẹ tó bá wà ẹ̀kọ́ sílẹ̀ ọjọ́ mùsùlùmí nìsín tó bá kú wàá gbà wàláì sàláì wàá gbà ẹni tó bá tún ṣe sọ láti ṣe ọlá ọ̀daràn ni náà gbà tó bá ajọ pé ẹnìkan kọ́ ó máa ṣe sọ láti ní ìdákúrekú bí ká sàṣùbà ó tún dàṣùbà àtọ́lá hmm, ó bá sàṣùbà ó dàṣùbà àtọ́lá kí ló dé alimari lasuba ẹni tó kù ó lè wọn amúsà ni tó tọ́lá ti jẹ́ dàkúrẹ́ bẹ́ẹ̀ òsà pàkàtì ìnà òru onítàn apá kan nínú àwọn olùmọ̀ wọn ni tán bàbá rẹ̀ ṣe sọ láti sí la tán à ń bẹ lọ́nkọ́ má burú àwọn kan rárá rárá rárá ẹni tí ń sẹ́ni dàkúrẹ́ pé èsè mùsùlùmí ọ̀rọ̀ wọn lọ lágbàá jù kí ló dé bàbá yìí mẹ́ta lẹ́ ń ṣe nu márùn ẹ ẹ forí jì mí nífa èmi àbọ̀lọ̀ <laughs> ó lẹ́ forí jì mí ẹ yà fèm tàbí ó yà fèm ọlọ́run ló ní iná tọ̀ rẹ wọ̀ nítorí kó o ṣe tó fi ní wọná ló sì ẹ bá bá jọ tẹ́ra wá dànù kò sí bó ṣe lè rí ọlọ́run ọba tàjẹ́ torí di eléyìí tọ́dọ́gba náà ni pé ẹni tí máa ń dàkúrẹ́ kùn ó kéré jù ẹ̀yin tẹ́ dúkẹ́sì yín dáadáa ẹ kó pa ń bẹ̀. nítorí kọ́mọ̀bà àjẹ́ pé kópa yín nínú sọ̀láàtì yẹn ilé òfin sígínà burúkú lẹ̀ fáwọn ọ̀daràn arú rẹ̀ bíà ẹ àwọn adáyé sí lọ́nà bàbá kúkú kú ọ̀rọ̀ ojú àbí òye àwọn tó ń bẹ́ẹ̀ tó ọlọ́mọdé ọlọ́mọdé a ti mà dájú kótó pé máa sọ ike kankan bẹ láyé yìí tọ́lọ́lájà alukur'an lọ kí ni nǹkan náà ó lè lè fa sí tọ́ba dájú pé ẹ̀mọ́ kí ṣe pé wọ́n ní wọ́n pé o ọjà yẹn lójú pé bàbá rẹ màmá rẹ máa ń sọ bẹ́ẹ̀ arákùnrin yẹn arákùnrin yẹn ó máa ń sọ bẹ́ẹ̀. ẹ gbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà sí la ọ torí káfìrì ni torí gbogbo ẹni tó bá gbà pé nǹkan kan tó ọ̀rọ̀ lọ káfìrì ni amọ̀sibọ́sibọ́ gbà pé nǹkan kan tó ju ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ kẹ́lẹ́ bá kíyèsára ọ̀hún lọ gbọ́wọ́gbọ́wọ́ olóòsì tọ̀rí kọ̀ òsì rẹ̀ òsì rẹ̀ ẹnikẹ́ni bá gbà pé nǹkan kan bẹ tó tó ọ̀rọ̀ ọlọ́ọ̀ káfìrì ni à ń bọ̀ sí bọ́sí kójú ọ̀rọ̀ ọlọ́ọ̀ lọ bàbá àmọ́ ṣe sọ láti kò wúlò. bákan náà a gbọ́dọ̀ ṣe sọ láti jànáza tí gbogbo ẹni tó bá dájú pé ẹ̀bọ ọ̀lọ́mú mẹ́sìn ọ̀dẹ́bọ papọ̀ mẹ́sìn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé òun náà ń bá wọn ṣe Ọ̀ṣun Òṣogbo eléyìí ẹsẹ̀ mùsùlùmí o wọ́n ń bá wọn bọ òkè Ìbàdàn kì í ṣe mùsùlùmí o wọ́n ń bá wọn sọdún Ẹ̀yọ̀ kì í ṣe mùsùlùmí o ẹni tó ń bá wọn ṣalágẹ̀mà kì í ṣe mùsùlùmí o àti àwọn òòṣà òòṣà oríṣiríṣi bí ẹni tó náà bá wọn bọ òòṣà pópó kì í mùsùlùmí o ẹni tí ń bá wọn bọ Ògún kì í mùsùlùmí o tí ń bá wọn bọ Ṣàngó kì ṣe mùsùlùmí o báyà kó pé wọn lọ máa ń bẹ sáfù alákọ̀ọ́kọ́ ní ojoojúmọ́ èyí ṣe mùsùlùmí òsì lọ́wọ́ ẹni tí máa pè àwọn nílà ẹni tí máa pè àwọn níyà ẹni tí máa bọ òtútù à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n yẹ kí wọ́n ti ní wọn láàyè wọ́n ṣe mùsùlùmí kò sáyé inú Islam fúnra nù kò sáyé inú Islam fúnra gbè gbogbo àwọn àgbà burúkú tó máa ń dá yẹn bẹ́ẹ̀ sì kọ̀ kó àwọn ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé kì í ṣe Islam àmọ́ Islam kò bá kó sẹ́wọ́n rẹ̀ dá àyàfi tó bá yẹ pọ̀ palẹ̀ mọ́ fúnra rẹ̀ láti wọ jahannama rọrùn ṣe báwọn ọ̀fẹ́ wọn náà ṣe Islam. tẹ́bá tẹ́ wá àlùjáná làfi ń tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́wọ́ adé àmà dalúrú papọ̀ mọ́sápà. ṣé ọ̀gbogbo ọ̀sà ṣé ọ̀gbogbo ẹbọ wọ́n ṣe títí tí wọn tún kú wọ́n ṣe títí wọ́n kú ẹ̀rọ oníṣòwò náà sọ̀rọ̀ ọkọ̀ ní ọ̀pá níbi tí oògùn fọ́ orí wèrèdè bẹ́ẹ̀ ni kú fọ́ orí wèrè dànù torí ẹ̀ kí wọ́n ní kí wọ́n lóògùn náà tó otu tún kú ó tún lọ wọ jahannam a ah, ọlọ́run dàpọ̀ mọ́ sàwà lọ torí di eléyìí tẹ́ bá fẹ́ islam ẹ ní gidi tẹ́ ọba islam jẹ́ ọ hàn mọ́ tẹ́ra rẹ dànù torí pé èèyàn ò lè tán lọ́ọ̀bà jẹ bákan náà a gbọ́dọ̀ ṣe sọ̀látùl janaza tí gbogbo ẹni tó bá ṣe pé egbókun tàbí orò ìní ń bọ òní ṣe lópin ìgbà tó bá dá wa lójú àti ẹgbọ́dọ̀ ṣe sọ̀látùl jánásà tí gbogbo ẹni tó bá dá lójú kó pè dání èyí nà tàbí ẹni tó ṣe é pé ó ń sọ wípé onímọ̀ nípa ń tọpamọ́ ó yẹ wọlé ṣe sọ̀látù tiwọn àwọn kèfèrí nìyẹn kò sẹ́ni tó mọ ń tọpamọ́ tó bá jẹ́ pé nìkan bá ń bẹ tó bá mọ tọpamọ́ yóò gba ẹ̀bùn tó ṣe pé kò lérò láyé rẹ̀ lónìí ó dàbí bàbá kan ni tó lọ mọ ń tọpamọ́ kó tó dákẹ́ wọ́n kọ̀ kó fọ́tí fún un wọ́n bá bẹ̀rẹ̀ sí bínú pé gbadúró mi létí adúró rẹ ọmọ pa gbọ́ létí àbẹ́rẹ́ nǹkan adúró olódò burúkú òpùrọ́ sálẹ̀ńtọ́ máa ń tọ́pa ìyẹn a máa dẹ́gbẹ̀rún oṣù nígbà tó mọ̀ kéèyàn nílò ẹgbẹ̀rún ìṣẹ́jú ìbá ṣe kéèyàn máa ń kò ti palẹ̀ mọ́ pápápá ọmọ bàjẹ́ tiẹ̀ ọlọ́run bá nìkan lọ́ọ́ tọ́lọ́ máa tó owó sí ọ̀la tẹ̀bí wọn kàn máa jánu ni ìyá máa pé pẹ̀lú ògùn ọ̀nà lọ́la àpàdé sẹ́mẹ̀ bọ́dà ẹ̀ńtọ́gbọ́ lọ́ngbọ́nù pẹ̀lú ògùn ọ̀nà lọ́la àpàdé sẹ́mẹ̀ bọ́dà pẹ̀lú ògùn ọ̀nà ńgbà sílẹ̀ ọ̀la máa Onitsha lába kí ló dé à ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n ní wọ́n ń bọ̀ Onitsha wọn ti l'accident wọ́n bá ní kí wọ́n ooru wọn ti pè wá láti débẹ̀ ẹbí sẹ̀mẹ̀ bọ́dà láti àdéhùn alọ́lọ́ ní darí ìgbà onídarí nǹkan onídarí ìṣẹ̀lẹ̀ báwo wá ní ma tọ̀ ọmọ insha Allah àpàdé dandan àpèbí tẹ̀lé ọmọ dání àpàdé dandan àbá lọ́ba rẹ̀ ń yẹn jọ́ọ̀sì nu ẹ̀rọ jọ́ọ̀sì sí sẹ́mẹ̀bọ̀dà ìparí ayé sí parí ayé subhanallah torí di eléyìí gbogbo ẹni tí wọ́n sọ pamọ́ látàrí ìyàwó ń yálà bàbá ń ni bàbá tó ń wọ́ra omi ló ń lò ló ń bàbá alákòókò ọ̀ràn

àrọ̀ra àwọn tí ọ̀dà nǹkan kan mà ní máa pa àwọn eléyìí lé kì í sẹ́ni pé ẹ̀ka ẹ̀ lé ni wọ́n gbogbo ẹjọ́ wa kú sínú sẹ́ pálapàla rádaràda rárá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kópa nínú sọ̀lá tuntun wọn lára pàápàá jùlọ ẹni tí sẹ́ rádaràda pálapàla rẹ̀ tó a ti sọ́ di kèfèrí ọlọ́run dákun má yà wá ń kèfèrí o. ẹlẹ́kẹ̀wá iye ìgbà tí a lè ṣe tí a lè ṣe sọ̀lá ẹ̀ka péré náà láti sọ̀látù jánásà sókùlà kò sí bókù ṣe lè gàǹgà tó lè gòǹgò tó lè karabata bàǹbàtó táwa ṣe sọ̀látù jánásà jẹ́ ọ̀kan lọ. ẹ̀yin náà máa rí láwùjọ tí wọn bá ti mọ̀ nípa ẹ̀sìn àwọn oríṣiríṣi dírámà lẹ́ẹ̀ máa gbọ́ wọ́n ti sọ̀látù jánásà kátá ẹnìkan tó bá wájú. Allahu akbar àwọn tó sọ Allahu akbar à lé

ẹni tí èsì ọ̀sẹ̀ bọ́ tó jẹ́ mùsùlùmí oníkẹ́ẹ̀tì síwájú kó ṣe sọ̀lá torí tó bá ti kára ti sọ̀rọ̀ kan àní ṣe lẹ́ẹ̀mejì. ànábì sọ̀rọ̀ láàrin tó láti tọ́ka sí pọ́ pàtàkì ọ́ pàtàkì gan ẹ̀rí gbé ẹ̀ tàbí àtọ́kàtọ́kà ẹ̀yọ̀ kan náà ni. torí di eléyìí ẹ̀yọ̀ kan náà láti o tó kú wa bá ti kú ẹ̀ẹ̀ka ṣoṣo tó a bá ti ṣe sọ̀lá sí òkú lára òun náà ni Islam tó tọ́ka gbọ́ wípé kí ìmáàmù méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n máa síwájú lọ́kọ̀ọ̀kan láti ṣe sọ láti sókù lára torí kíni èyí èyí tí òfin ọlọ́run bá fi hàn wá náà ní kí tó bá yẹ pé wọ́n ti parí sọ̀látùl jánásà kémi ò tó dé kẹ́yìn ò tó dé ọlọ́run sì ní kí wọ́n gbókù lẹ̀ àwọn òkópa nù sọ̀láàtì yẹn ní tí sì ń gbé wa bọ̀ nù kò burú ẹ̀yin tí a dé kàyìn ẹ̀yin náà lè ṣe tiyín sí lára àmọ́ ìwà ti ṣe tàkọ́kọ́ àwọn yìí kan náà lẹ́yìn lè máàmù mi látùntún ṣe àwọn yìí kan náà lẹ́yìn lè máàmù ẹ̀ta látùntún ṣe àwọn yìí kan náà ṣé kí ni ń jẹ́ bá irọ́ lásán ìfẹ̀sìnṣeré lásán ìfòkúsẹ̀sìn lásán ẹ̀ka tẹ́lẹ̀ òun àwa yín wa ń koko síwájú yín lórí kíni ẹ lọ kán tító ẹ máa gbé lọ. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ tán akramakumullah eléyìí túmọ̀ sí wípé àwọn kan tá à ń bá ń ṣe tó bá já ṣiṣe nínú sọláàtì tá à ń bá ń ṣe sókù lára á gbìyànjú láti ṣàtúnṣe rẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá àwọn obìnrin àwọn náà kópa nínú sọláàtì janaza ṣùgbọ́n àwọn máa tò sẹ́yìn ẹ̀yìn àwọn ọkùnrin àmọ́ wọn ò gbọ́dọ̀ bá òkú lọ síbi tí wọ́n ti sin wọ́n kópa nínú sọláàtì janaza ṣùgbọ́n àwọn ò ní bókù lọ síbi tí wọ́n ti sin ẹlẹ́ẹ̀kejìlá tí gbogbo mùsùlùmí tá a bá fi lè kọ̀ láti ṣe sọ láti sí òkú mùsùlùmí lára tó sì dá wa lójú pé kò sínú àwọn ẹni tá a ní kọ̀ yẹ ká ṣe sọ láti sí lára gbogbo wa pátá sẹlọ torí a gbọ́dọ̀ fọkú mùsùlùmí rárẹ tá a bá ti mọ̀ pé mùsùlùmí ni mùsùlùmí ló kú dandan a gbọ́dọ̀ rí nu àwọn tí ó kópa nínú sọlátùl jánásà sí òkú yìí lára ẹlẹ́kẹtàlá a ti sọ nípa rẹ̀ pé bo ni lè má mọ́ ọmọ dúró tó bá ti kókó ọkùnrin ni a ní yóò dùn dédé bí èjìká rẹ̀ tó bá ti kókó obìnrin ni yóò dùn dédé bí ìdodo rẹ̀ eléyìí lọ́dọ̀ gbajù ẹlẹ́kẹrìnlá táwọn òkú bá pọ̀ òkú méjì òkú mẹ́ta òkú mẹ́rin la fẹ́ ṣe sọ láti sí lálẹ́ kan náà á tò wọ́n á tò wọ́n síwájú imam bá sì wá tò wọ́n ni pé á tò wọ́n síwájú ara wọn so èyí tí ó wàá sùn máa ìmáàmù jù òǹlẹ́ni tá à ń wò kọ́ lọ́la jù ọlá tá à ń sìn sọ yẹn nípa ẹ̀sìn bí ẹni tó ṣe pé òun ló ní má jù bí ẹni tó ṣe pé kí gbogbo wọn náà jọ mọ̀ àmọ́ eléyìí mójútẹ́sìn jù bí kọjá pé ẹ̀yìn ọkẹ ọkùnrin àti obìnrin àwọn ọkùnrin náà kọ́kọ́ wà wájú lè máàmù àwọn obìnrin náà wà ní ẹ̀yìn òkú ọkùnrin yẹn ságbọn àlùkébà tó bá ṣe tó wọn nù ètí lè má mọ àwọn akéèsì ni pé àkọ́kọ́ ẹni tó wà wá jù mí yìí sọkùnrin ni bẹ́ẹ̀ ni ọkùnrin ni yóò dúró níbi tó ti yẹ kó dúró fọkùnrin obìnrin tó kún wọn tó kún wọn yun kò sí wàhálà tó bá ti dún déédéé àyè ẹni tó kọ́kọ́ wà wájú rẹ̀ kò sí wàhálà nǹkan tó fún wa máa ṣàkíyèsí ló fi pàtàkì ká gbéde lárúbáwá tó bá yẹ kọkùnrin ó ní gbólóhùn ọ̀rọ̀ tá a fi máa ṣàdúrà tó bá kó obìnrin ni ó ní gbólóhùn ọ̀rọ̀ káfí máa ṣàdúrà tó bá jẹ́ òkú méjì ni ó ní gbólóhùn ọ̀rọ̀ káfí ṣàdúrà tó bá jẹ́ òkú mẹ́ta mẹ́rin ni ó ní gbólóhùn ọ̀rọ̀ káfí máa ṣàdúrà tá a bá wá ṣèèṣì gbójú fáìnà àfi ká kọ́ lọ́wọ́ dákun kọ́ sànù àkọ́gbà. nítorí pé máa ń ṣẹlẹ̀ dá mi pé òkúbìnrin ló kú lèmọ́mù tí ó máa ṣe sọ láti yẹn òun ká lè máa lo gbólóhùn ọkùnrin fóbìnrin àdáwò ṣẹlẹ̀ ó sì tún jẹ́ pé òkú ọkùnrin ló kú kọ́mọ ló gbólóhùn obìnrin fọkùnrin báwa pé méjì ó lè mọ ọmọ bó lòun ṣe là báwa pé mẹ́ta ó lè mọ ọmọ kí lòun ó wù gbọ́dọ̀ fi sí so eléyìí wọ́n ń tọ́ka sí bó ṣe yẹ o. ǹjẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún sọ́tọ́ ká gbowó ká tó ṣe sọ̀ láti kù lára ní òde àwọn abéèrè pọ̀ tá à ń gbà láti fi kíbi nípa pé lágbègbè àwọn tó kù bá kú àwọn táwọn bá pè pé kí wọ́n á ṣe solatul janaza sókù la wọ́n ní káwọn lọ já tíkẹ́ẹ̀tì bí ìgbà tí èèyàn fẹ́ lo èkó ẹ fẹ́ wọ bọ́ọ̀sì so tíkẹ́ẹ̀tì kí ni wọ́n lówó tẹ̀sán fún ìmáàmù torí kó lè bá àkópa nù solatul janaza báyọ̀ lẹ́yìn ń wáyé látàrí kòsíkòsí iná lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ eléyìí ń bẹ nù sèṣì tó takò súnà nbọ Muhammad sallallahu alayhi wa sallam gédégédé ààyè ànútọ ga ńlá yẹ pé ẹ wá ṣe sọláàtì sókùlà á sẹni tó kú fẹ́ kú ni oní ọfẹ kú akọọlẹ ni àwọn tó takò sí ọyẹ ká láàánú rẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam fi ni ẹ máa ṣẹkọ àfún wọn tọkàtọkà torí wọn bùkátà rẹ̀ so ìwọn àfún agbowó kí n tó ṣe lẹ́yìn ajẹ́ pé kó wọn bá ti jó tán àdúrà ó dùn ó. pé bóyá pọ́n márùn ọ̀sán àbí àpọ́n márùn láti yàtọ̀ sí sábà sẹgbẹ̀rún márùn sósì yẹ kó ti bẹ́ẹ̀ táàmù àwọn àwọn àdúrà ní kóńgò kóńgò nítorí pàǹbà owó rọ owó tá a bà títí títí tá a fi jẹun títí tá a so eléyìí kọtọ kọtọ na ọtakùlà na nebà Muhammad sallallahu alayhi eléyìí jẹ́ sọ̀làtul jánàzà akramakumullah tí ẹ bá wọlé ayé wa lónìí ẹ rí i pé àwọn ọ̀tá ẹ̀sìn islam ní ọ̀tún àti òsì wọ́n ń gbìyànjú ní gbogbo ọ̀nà kọ́nà láti ba ànábì wa muhammad sallallahu alayhi láti bàjẹ́ wọ́n ń sọ òdi ọ̀rọ̀ wọ́n ń ya àwòrán ànábì pípé ẹni táwọn yà ya ànábì wọ́n wàá ṣe lẹ́ni tó di ìhámọ́ra. ó kó ìbọn lọ́wọ́ ó ń àwọn èèyàn ń bẹ́ẹ̀ ni ń àwọn àkàrà olóró ní ń sọ sọ́tún ní ń sọ sósì wọ́n rẹ̀ pé ànábì wọn nu òun lọ́kọ́ wọn kí wọ́n sì máa pààyàn òun ló ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ wá bẹ́ẹ̀ làwọn yẹn Muhammad alayhi wa ilé ìròyìn orí ibú kan wà ilé ìtẹ̀wé ìròyìn orí ibú kan wà ní France ní Paris ilé ìwé ìròyìn yẹn òun náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àti ilé ìwé ìròyìn kan ní Holland àwọn náà ṣe nǹkan yẹn wọ́n ń ya àwòrán pè ní àwòrán ànábì wọ́n á ṣe ànábì ní ẹni tó ń gbé sùmàmì wípé bóòlù àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà bá rí ṣebí ọ̀gá wa náà ní kọ́kọ́ ń gbé sùmàmì ìdí táwọn náà fi ń gbé sùmàmì nù. yuriduna an yutfi'u nurallahi wọ́n rò pé àwọn lè fi atẹ́gùn ẹnu àwọn rónò àwọn lè fi pa ìmálẹ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ẹlẹ́dàá wa yóò pa ìmálẹ̀ rẹ̀ kódà kó ṣe pé àwọn kèfèrí ọ̀fẹ́ bẹ́ẹ̀. níjẹ́ fọ́tò délé ayé dépò pé wàá rí kàtún ànábì fọ́tò sí nílé ayé láyé àwọn ànábì pé gbogbo fọ́tò tá ń gbé ká wípé ti ọmọ ni tẹ̀ ni débi kí irọ́ wá di pé kò rí ìdíjókòó má ẹni tí wọ́n ń lò fún jáde nínú social media ọ̀yàrí ọ̀rànrí ó lọ nǹkan lọ́lúwa yín o ẹ̀ ń kàn lo fọ́tò òun láti pọ̀ jésù ni òun kọ́ ni jésù o òun kọ́ ni jésù ẹ wó lúwa yín èso lúwa yín o i'm just a comedian so ẹ má bàtò ń jẹ́ tí rí fọ́tò tànàbí ayé anabi isa aleyhi salam torí di eléyìí àkọ́kọ́ àwọn gbà á sì mà pé kìí sànàbì tiwa ni wọ́n yà hmm, báyà bàbá wọn polycarp báyà bàbá wọn dominican hmm, báyà wọn bàbá wọn nílùú france àti holland ni wọ́n yà isa anabi tiwa sallallahu alayhi wa sallam àlùbìrì yóò dùn àwọn mùsùlùmí ìpè ẹni tí ọlọ́wọ́n bá gbọ́lá fún ẹni ọlọ́wọ́n bá pọ́nlé. ẹni ọlọ́run sí lásìwájú fún gbogbo ọmọ ànábì adam lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù làwọn olórí ibú kan ẹlẹ́nu ọ̀rùn kan àwọn aláìmẹ̀tì kankan àwọn dìdìrín ọ̀bọ̀tọ̀ ara ni wọ́n á máa sọ̀rọ̀ sí ni wọ́n á máa bàjẹ́ àwọn tí ń forí kalẹ̀ fún gí àti ìpẹ́ tí wọ́n ń fọwọ́ àgbélébù tí wọ́n fi ń gbárí tí wọ́n fi ń gbọ́rùn ilé wa máa bẹnu àtẹ́lu tani ẹlẹ́kùn kí ni yàmùyàmù lè ṣe fún rélùwé ẹgbẹ̀rún gbèjì yàmùyàmù kí ló lè ṣe fún rélùwé akramakumullah kò sí ní tó lè ṣe fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò dùn wá nítorí pàbí sallallahu alaihi wasallam ẹni àpọ́nlé ni ẹni tó yẹ pé lábẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ pọ́nlé ni torí díẹ̀ lẹ́yìn àwọn mùsùlùmí wa ń bara jẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó wọn bara jẹ́ nù inú wọn bí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó bínú nù ṣùgbọ́n àgbọ́dọ̀ sínú bí àti gbọ́dọ̀ tara pàbínú ká máa wá ba nǹkan ara wa jẹ́ kò sí nǹkan kan tí lè ṣe islam ẹ̀sìn yìí yóò sì tàn ká tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ń tàn ká kò wẹ́ ni kò wẹ́ ni kankan nu ọlọ́run ló ń tàn ká agbára àwọn èèyàn ọlọ́run ọba ló ń tàn ká tó ká máa bínú gbígbé olórí France gẹ́gẹ́ fúnra rẹ̀ ó yẹ tó sọ̀rọ̀ tó fi hàn yín pé òun náà tó sọ̀pọ̀tì wọn tẹ́lẹ̀ náà ṣé kò sọ̀pọ̀tì wọn ó sọ̀pọ̀tì wọn tẹ́lẹ̀ náà ṣé kò bákan náà gbogbo ajagbó kò bá àjájá áfíríkà kò bá àjájá yúróòpù kò bá àjájá amẹ́ríkà kò bá àjájá australia kò bá sì jẹ́ ajá asia gbogbo kan náà lajá gbó ọ̀tá wa ní gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá ti sọ fún wa àfi tí wọ́n bá gbádùn. ولن ترضى عنك اليهود ولا النصارى wọ́n tó ń ṣe homosexual tẹ̀ takò wọ́n wọ́n tó ń takò fídọ̀ ẹ̀ ti ká ìwé tuntun wọ́n náà bẹ́ẹ̀ máa ń ṣe ń takò àwọn èèyàn tẹ́tẹ́ kí wọ́n jẹ́ yahudi wa yẹn wọ́n lè ń takò tààmìyà àwọn tẹ́tẹ́ sáà ọmọ náà ẹ̀ ń takò wọn àwọn ọmọ sáà ọmọ náà ẹ̀ ń takò wọn gbogbo ẹni tẹ́ bá takò lẹ́ ń takò ẹ̀ ń takò yẹn ẹ̀ ń ṣe ń tí ọ̀tọ̀ àbẹ̀jọ́ tó máa ń bu anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ni freedom of, of, of expression wípé òmìnira àti sọ́ńtò wúyàn ẹ múra sí kẹ́ ẹ fi wọ Jahannam ẹ sí kẹ́ ẹ fi sórí ibu ńlá kò sí tàbí ṣùgbọ́n à ń fi gbogbo ọkàn wa kọ̀ à ń fi gbogbo gbólò ẹnu wa kọ̀ à ń sì fi gbogbo wa wa dako ànábì esi ẹni àbùkù ànábì tayọ ẹni tẹnìkan lè bu ẹnu àtẹ́lù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àlọ́ ọ̀nù kẹ́nìkan wá ti torí rẹ̀ lọ gbé bàkọ́ máa pààyàn àfarama kẹ́ni kò ti torí rẹ̀ kọ́ lọ gbàdà kọ́ máa sáyàn ilé ìṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìsín láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òyìnbó nìsín ẹ rí i pé ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí níbi ìjẹta táwọn kan gbébọn tí wọ́n gbé lọ sí ẹ̀bá bíi tí ṣọ́ọ̀ṣì àwọn Yahudi kan wà nílùú àwọn òyìnbó ní Vienna so tí wọ́n fi ìbọn tọ́bẹ̀rẹ̀ sí ní yin ìbọn kò dúró gbẹ́jọ́ àwọn èèyàn fara kátá ń bẹ̀ ń jọ kò tí ì jù jẹta yìí lọ ọ̀kan náà àwọn tó gbé àwọn ọlọ́pàá náà ọwọ́ bà wọ́n Islam ò fara mọ́ ká máa pààyàn kò fara mọ́ ká máa bà nǹkan jẹ́ nítorí pé à ń pààyàn à ń sọ à ń sọ gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n lọ pààyàn nílé ìwé ìròyìn tó jáde ní France níjọ́ tí ẹjọ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹjọ́ wọn tọkọ̀la lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹjọ́ tọkọ̀la wọ́n tún tún fọ́tò ń jáde láti fi hàn yín pé àwọn sì tún bẹ digbí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí nǹkan kan tí yàmùyàmù wọn lè ṣe fún rélùwé wàyí o sósì ń bẹ nú ọ̀nà káwọn sọ ìpìtọ̀ ẹ má ra gbogbo ọjà tó bá ti wá láwọn ìlú òyìnbó tá a ti rẹ́ni tí ń fi ẹnu àtẹ dífínkan ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí ń ya fọ́tò ànábì sallallahu alaihi wasallam ní ìyá àtàbùkù bẹ́ẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé kò sí nínú ìlànà ti súnà báwọn káwọn sọ pé ẹ má rajà wọn má ẹ̀yàn fi tó bá yẹ pé àwọn ẹni tí ń ṣe ìjọba mùsùlùmí ní gbogbo àgbáńláyé òun àwọn bá pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ nítorí pé léèyàn ló ìlapa eléyàn ló lè lápa torí táwọn bá sọ pé ẹ má rajà àwọn mọ́ àwọn ò kọjá àwọn wọlé mọ́ àwọn òyìnbó wọn sì mọ lára àmọ tí wọn bá ní kọ́ má wọlé mọ́ èmi sì ń bùkátà láti lo pampers ìlú wọn ti ń kó pampers wa àti jìnnà sí lè di ọjọ́ ti àbí òye wa tó ó lo pampers náà ni lílo pampers tó lo pampers kò túmọ̀ sí pọ̀ sẹ́lọ̀ nítorí pé tí ìwọ ọ̀bá ra pampers ẹlòmíì ọ̀rà tó bá yẹ kí àwọn olórí wa bá bá a fọwọ́ sí àwọn dínà tí nǹkan ó fi máa wọlé òun gangan ló túmọ̀ sí pé ẹ má rajà wọn má nítorí pé kò kúkú wọlé má àwọn ìdílé àwọn àmà ẹ má iye owó tí wọ́n kó lọ́dọ̀ wa lójoojúmọ́ nígbà tí àwọn bá wọlé má wọ́n lọ wọrán lẹ́kọ̀ọ́ kó wọlé ọjà tí wọlé láti France yẹ̀yẹ́ o torí di eléyìí yẹ̀yẹ́ tiẹ̀ náà tó ní orí ojútùú pọ̀ ń lọ lóyìnbó lọ tó ń wò pálí jẹ́ náà nù alìjẹ́nà kínní ìlú òyìnbó wọ́n èyí àgbẹ̀ ń bẹ̀ kò sí pọ̀pọ̀tọ̀ ló nínú gọ́tà ìlú òyìnbó ẹni bá ti lọ ìlú òyìnbó báyìí gbogbo aládẹ̀ranko lójú ẹ̀ ẹ̀yin jẹ́ ìlàjú àbẹ́ ìgbọ́dọ̀ ń bẹ̀ la mú ńkọ́ tó fi ń fọwọ́ sí tó fi ń fa màlà sẹ́nu àbẹ́ rí nǹkan bẹ̀ akramakumullah ẹni wọ́n pẹ̀tọ́ máa ti dé lóyìnbó ń dá àlìjẹ́nà ni àìmọ́ lẹ́yìn tí ọ̀sán pé ẹlọ́kùn bàbá èmi àwọn bí mo ti fẹ́ o ìyá ọmọ ń jẹ́ ń bí o ẹ̀rọ bọ́lá mo wá tẹ́ kí n máa tu táyísí ìrí táyísí gbà ọmọ àbọ̀ wálé. ilé bá bẹ ní egbó náà mọ́ ọmọ kọ́ mọ́ lè padà lé sani ọlọ lóyìnbó tẹ́lẹ̀ kí ni bẹ́ńbẹ́ gbogbo ọmọ tí lọ skul kò sí ròrí méjì lórí wọn ju gbọ́ mo fẹ́ lọ lóyìnbó lọ alìjánà nìyí ọ̀pọ̀pọ̀ lọ ọbẹ̀ fún ọ lọ sí sí àtiwọ̀jà ánámà ni alọ́mọ kan wà àwọn àni mo níyàwó àtọ́mánlé ìlú ìtúsù mi wọ́n fẹ́ padà nàìjà màmá mi wá ń sunkún mọ́ padà o mọ́ wálé o ah, ẹbí wálé déwálé làwọn máa sọ ma ẹni fẹ́ sọ ma kàn ní dẹ́tọ̀ mi ọ̀nà ní mo padà wọ̀ wálé ìyá sunkún mọ́ wálé subhanallahi alazim torí wọn fò wọn ní ayé yìí náà nípa ẹgbẹ́ yìí náà rí i dé tó kù bá kú sí lọ́ọ́ bìkan ní. Ah, uh, yorùbá àwọn ah, gba tó wó kọjá àbí káfù hmm, wọn gba tó wó kọjá àbí káfù ọmọ wa ń sọ fún mi pé màmá ò ń sunkún pé kò wọn wá o ìyàwó ò sí pẹ̀lú òun ọ̀fẹ́ ṣe zìlá àwọn ò sí pẹ̀lú ọmọ òsì fẹ́ tán wọn máa wà lóun láti máa ṣiṣẹ́ ọmọ kó ránṣẹ́ ẹ̀kan làrí tó bá wá ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ ṣé nàìjíríà ti àná dáa tó ni mò ń bí léèrè nàìjíríà wọn tà ẹni tí ó bá ti láyọ̀ ọkàn tí ó bá ti gba kádàrá ọgbà kodoro ọlọ́nkọ́ bá wa tún lù tiwa náà sí gbogbo aburú kéré ni àbọ̀pọ̀ ọlọ́nkọ́ lè jìnnà sílùú wa àwọn tẹ́sí Islam ètí ọba gbọ́rọ̀ nínú ọlọ́run fi wọ́n mànà ètí ọba ní gbọ́rọ̀ nínú wọ́ọ̀lọ́run ìwọ náà lọ́ba tó ti pò lè bá wa mú wa ìwọ náà lọ́ba tó lè bá wa dá wọn lẹ́kùn irú ń tọ́ ọ máa ṣe fáwọn ẹni tí ọba ní gbọ́rọ̀ tí wọ́n fi mọ̀ wọn ara wọn tí wọ́n fi gbọ́rọ̀ wọ́ọ̀lọ́run náà lọ́ba tá a bẹ̀ pé kó bá wa ṣe fún wa ọlọ́run ẹlẹ́dàá kó túnbọ̀ bá gbé súnà nàbì sallallahu alaihi wasallam ga ọlọ́run kó bá paná adébọ̀rẹ́ ọlọ́run àlékún àgbọ́yé àti ìmọ̀ nípa ẹ̀sìn wa bá ti ṣe máa ṣe dáadáa ọlọ́run ọba kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa káwọn rántí pé nínú tọ́lọ́run fi pa wá láṣẹ àwọn àtàǹtẹ̀lẹ́ tà nàbì Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ká máa ṣe àsọ̀láàtì fọ́gà wa ànábì sallallahu alaihi wasallam torí pọ́lọ́ ali Muhammad kama sallaita alá Ibrahim wa ali Ibrahim إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله